ẹ̀yin tèmi ṣé wàá pa ok orúkọ tèmi ni ọlámídé akínyẹsọ mhm. èmi mo máa máa kọ́ ẹ mọ́ṣẹ́ program ní èdè yorùbá mhm. àwọn kan tiẹ̀ lè máa bẹ̀rẹ̀ pé ah kí ni ìdí tá a fi dé ètò ìkàlẹ̀ nù ok wẹ̀ kókó tá a fi dá ètò ìkàlẹ̀ ni wípé àkọ́kọ́ ná software developer lèmi mo lè pè mí ní software engineer náà Eh, mo ti ní àǹfààní láti ṣiṣẹ́ pẹ̀lú virtually all the banks in Nigeria mo ti develop solutions fún wọn even CBN and several other financial institutions eh, you know and um, mo lè sọ fún yín categorically wípé mímọ̀ bó ṣe ń kọ code and mímọ̀ bó ṣe ń kọ applications ó ti really ṣàǹfààní fún mi àmọ́ ah, wò pé ah, why not ó yẹ kí àwa náà lè ṣe àwọn knowledge tá a ti ní fún àwọn ọ̀rẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ń béèrè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rẹ́ mi ló ti ń béèrè à ó láwọn dẹ̀ kọ́ wa ṣe ń kọ code sometimes tí n send video tutorials fún wọn wọ́n ní à kò really yé wa dáadáa mo ní okay ṣé tí n bá tá n bá kọ́ yín ní Yorùbá ṣé ó máa wà okay àwọn máa like ẹ̀ okay mi ò ní time láti máa kọ́ yín individually but nǹkan tí mo lè ṣe ni mo lè create videos tutorials màá màá dẹ̀ máa ṣe, ẹ máa máa watch ẹ̀, ẹ máa máa learn. So nǹkan táa fi dé ètò ìkàlẹ̀ nìyẹn o. Hmm, ayé ta wà nísìnyí ayé automation, ayé computerization, you know. Hmm, a ti wà, a ti tún wà láyé AI, ayé Internet of Things. Hmm. Ǹkan tí ìyẹn mean ni wípé many devices will be connected together. Gbogbo ayé wa báyìí ó máa wà so connected pẹ̀lú kọ̀m̀pútà òdodo ọ̀rọ̀ nìyẹn there is no going back on that our lives will be permeated with you know computers and all nǹkan tí nǹkan tí lè dẹ́ tó tó túmọ̀ sí ni wípé ọ̀pọ̀lọpọ̀ developer la máa nílò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ bó ṣe ń kọ code ni wọ́n máa ni a máa máa ní la máa nílò la máa ní ìdí right so even bó ṣe bá ṣe wà currently báyìí gan-an tó o bá mọ bó ṣe ń kọ code o ò lè wá iṣẹ́ tí iṣẹ́ pọ̀ rẹpẹtẹ ni ní Nàìjíríà yìí pẹ̀lú ẹni pé kò sí iṣẹ́ tó iṣẹ́ yẹn pọ̀ bí for developers for programmers ẹ lè wá iṣẹ́ tì and as bá ṣe bí láyé ń lọ́sìn the the the demand fún programmers and developers and all ó máa continue máa ṣe on the rise ni so mo wá ní òkè nǹkan tó bá máa gbà la máa fún un tí English tí àwọn òyìnbó fi ń kọ́ programming tó bá wà a little bit á máa kán Yorùbá a máa fa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa mm-hmm. so that àwọn náà á lè wá wọ́n á join wa because the more we are the merrier you know nínú àwọn tá à ń fà yìí a lè sọ ìkànnì wọn lè ó lè develop Google lọ́la ìkànnì wọn lè develop Microsoft lọ́la ìkànnì wọn lè ó lè di Apple lọ́la kò yé so as many as possible tá a bá tá a bá lè fà sínú programming yẹn ká fà wọ́n sí nǹkan tí a fi dètò ìkàlẹ̀ nìyẹn ok so mo dẹ̀ nígbàgbọ́ pé tó bá tó bá bẹ̀rẹ̀ sí learn pẹ̀lú wa ń sìn with time you know bó ṣe ń follow àwọn lessons wa ó máa wà alright you know so nǹkan tá a fẹ́ kọ́ ní series yìí is just the fundamentals of programming a máa kọ́ with C sharp programming language so at the end of this tutorials this series ó máa ti mọ bó ṣe ń kọ code ní C sharp. Hmm? And mo fẹ́ kó understand nǹkan tó bá ti lè mọ programming language ẹyọ kan ó máa wà good to go for any other program. Bí èmi sìn mo bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni náà ṣé Java ni àbí PHP then mo learn C sharp then mo learn VB then mo learn Python virtually every program high level programming language mo lè kọ kò yí mẹ́rin hmm, so bó yẹ rí nìyẹn tó bá ti mọ programming language ẹyọ kan ó máa wà alright so C sharp ó wà easy gan tó rẹ̀ mo ṣe mu okay and tó bá mọ C sharp iṣẹ́ pọ̀ rẹpẹtẹ fún C sharp programmer in Nigeria even anywhere in the world ni lọ́la ẹni bókè ní ká mú C sharp ká fi bẹ̀rẹ̀ tó bá ti parí C sharp yẹn a tún lè mú another programming language ká tún kọ́ a tún máa kọ́ yín ní OOP object oriented programming a máa tún wá a máa dé level kan very soon tá a máa create application a, a full application from the beginning to the end tẹ́ máa rí bó ṣe ń ṣe so ẹ̀ wọ́n náà á lè mẹ́kìnnì wọ́n lè bẹ̀rẹ̀ sí develop application for ọ̀rẹ́ before you know it ìwọ náà máa bẹ̀rẹ̀ sí di ènìyàn tó jẹ́ pé yes ah programmer làwa you know nǹkan tó bó ṣe rí nìyẹn so ẹ má yẹ ká fọ̀rọ̀ gùn ìpàdé mi next class tá máa bẹ̀rẹ̀ ní pẹrẹu ṣùgbọ́n okay now so ẹ jọ̀ọ́ o lọ subscribe sí YouTube channel wa uh, that bell bell icon yẹn uh, icon agogo click here so that I má ti drop new tutorials wàá lè rí ṣó yẹ bẹ́ẹ̀ yẹn so ẹ jẹ́ ká pàdé mi pàdé mi next class ṣe máa kọ́ yín ní bó ṣe máa install Visual Studios mhm, because Visual Studio la máa blan fi lò fi kọ àwọn kóòdù wa tá a fẹ́ máa kọ ó yẹ alright now ẹ jẹ́ ká pàdé máa ká bá mi ká lọ ó ṣe gan.